March, 16, March, 16, March, 16. Wúrú, wuru wúrú. Bóyá ọ̀tá mi á jẹ fọ̀nwé. Ṣàwòrò márò, ṣàwòrò márò. Bó bá fọ̀hún ikú apá. Ṣàwòrò márò, ṣàwòrò márò. kalẹ̀ sílẹ̀ fẹ́lẹ́ká sàmùtọ́. àmọ́dú kì í jìnnà ojú ní pẹ́ sí i. àmọ́dú kì í ah. jìnnà ojú ní pẹ́ sí i. àmọ́dú kì í jìnnà ojú ní pẹ́ sí i. nàgé kàkà. ó pẹ́ ó bóyá ó ní àdánù. One day monkey go go market, no go come back, you magic. March 16, March 16, March 16, Zelenga, Gleja, Mazana, How much? Thank you. Greet your mommy for me. Oh. ojoojúmọ́ ni. mọ́mì ẹ kọ̀rọ̀ ajé àná mà ma. ra mà ṣẹ́ta mà. Ah, àárọ̀ lọ́jà o. màmá mi sọ wípé àárọ̀ kọ́ lọ́jà ẹ jọ̀ọ́ màmá ibi tí mo ti lọ ń ra ọjà mo ń mówó lọ rà á ni ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́wọ́n àgbà kí n gbé láwìn tẹ́ bá ti ta tèmi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ìfẹ́ jẹ́ kémi àti yín ká fi ká jà sí torí ọ̀rọ̀ owó ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run tẹ́ bá ti tà lẹ́ni títí lẹ̀ àti títè ní ẹ jẹ́ kó pé ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run. ẹ wò ẹ fọkàn yín balẹ̀ owó lè díjà èmi àti yín tí n bá ti tà lẹ́ni máa kówó yín wá bí ìbá ṣe tàwọn ọmọ ni mélòó ni mo fẹ́ jẹ. èmi náà láwọn ọmọ ń lé ọlọ́run àkókò ṣe nǹkan tá a máa jẹ fún alágbára ọlọ́run ebi ò ní pa wá. ẹ ṣe ìyá mi ṣé lẹ́yìn ni kí n gbé. bẹ́ẹ̀ ni mà ah. ìlàjì ló wà ẹ wò bí ó pé. ṣó pé ó pè mọ. ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì ajé a máa wá o. àmì mà àjọ tà mọ́ o àjọ tà àjọ oríta àjọ ṣe lágbára ọlọ́run. ara ire ara ire. bàbá kan o mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ mo ní bàbá kan o mo ní bàbá kan o hmm, mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ wàá fi mí dára ire máa fi mí dára ibi ìrẹ́lọ́ba ara hey orí mi dára ire. ara ire ara ire. mo gbójú mi sókè sí ọ ìdùmarè ìbí dára ire. ara ire ara ire ni kò fi mí dá. ara ire ni kò fi mí dá. mo ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá o. ìwọ ọmọ tóbi. ó dá ìpè kọ̀ọ̀kan ń ṣe ẹ mò ń bá ẹ sẹ́wọ̀n bá mi sọ̀rọ̀ bíi tí ń bá mú ẹ eh, mi dẹ̀ ń sọ fún ẹ o mi ń sọ fún ẹ o wo tí ń bá mú ẹ màá nà ẹ màá nà ẹ dáadáa ìwọ ọmọ játìjátì ṣé mi jù ẹ lọ ni ẹ o mọ iye ọdún tí mo fi jù ẹ ó dà kó bá mi fọṣọ jọ́ torí ọlọ́run kẹ́hìndé ṣé nǹkan tí mo rà ní kẹ́sì yẹn ṣé obìnrin ni pint kan ni. àǹtí mi rọrọ olè ń sọ lẹ́nu báyìí náà máa lè máa ní kí n máa fọ pint àǹtí kẹ́hìndé ṣe é gbọ́n nǹkan tó ń sọ ni. o ti da agbá ẹ lójú àǹfààní ẹ káàbọ̀ mami ẹ káàbọ̀ ìyàrá ọkọ mi látàlá adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó jàre ọkọ mi ó ti jẹun. mi ti jẹun kan látàárọ̀ ah. ọlọ́run ibi tí mo jókòó sí níbí báyìí àyìntá òtú wa ní ká máa lọ fọṣọ láì tí ì jẹun kankan wọn tún wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi. Ah, ah, ń gbọ́ kí ló dé. ìyá bèjì ẹ jẹ́ ká kọ́ ọmọ yìí ẹ jẹ́ ká kọ́ ọmọ ní kó bá mi fọṣọ pàǹtí mi ẹyọ kan ló fi mistake bọ́ sínú aṣọ ẹ̀gbọ́n ẹ̀ ní mi ṣé kò lò fọ́ ni ẹ̀yin náà sọ pé kínní. pàǹtí ẹyọ kan ìwọ náà máa gbọ́ wo ìwọ dákẹ́ ṣáà máa wọ̀ ebi ń pa mí. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ẹ wò ó jẹ́ kí n sọ nǹkan kan fún yín o ẹ wò ẹ má wò ó nítorí wípé ó jẹ́ àbúrò yín ẹ kọ́kọ́ wò pé ọkùnrin ni ọkùnrin bó ṣe wà yìí bàbá yín ni ẹ èmi ò ní ẹ má ránṣẹ́ téèyàn bá tiẹ̀ máa rábùrú èèyàn ṣẹ́ ọgbọ́gbọ́n lèèyàn máa fi ránṣẹ́ jọ o ah, ah, ẹ̀yin gan tẹ jẹ́ kí níbi bá máa ràn yín ṣẹ́ máa ní èjì rẹ̀ jọ wá bá mi ṣe nǹkan báyìí ni. Ah, wo ebi ń pa mí ebi ń pa mí. ẹ ẹ lọ kẹ lọ gàrí sómi. So ká mu gàrí báyìí ná. ẹ ṣe máa ń. tó bá di lọ́la mo ti bọ́ọ̀rẹ́ mi tó ń ta tọ́kì mo ti bá a sọ̀rọ̀ ó ti sọ pé kí wọ́n gba kílò tọ́kì kan àárà rẹ̀ sisi ẹ mọ̀ kọ́là ní wíkẹ́ndì. ìyá bèjì ẹdẹ é sin gbogbo ẹ̀nà alákóbó yìí ẹ̀yin tó ti ṣe wàhálà lọ ẹ jíṣẹ́ máa mú mi. máa mú mi máa mú mi nǹkan tó yẹ kẹ́ kọ́ sọ nígbà tó dé kọ́ nìyẹn. gbé lọ gbé tó ń ta tọ́kì sọ̀rọ̀ ó ti ní tó bá di lọ́la kí wọ́n gba kílò kan káwa náà ti ẹ̀jẹun tó dáa ká ah. ṣe wíkẹ́ǹdì kí tó tó bẹ̀rẹ̀ ọjà. ilé ìtẹ̀sẹ̀ náà ọlọ́run máa bá wa ràn mí lọ́wọ́. ẹgbẹ́ kí ló ràn mí lọ́wọ́. àdèmọ́ máa sọ mí pé àwa náà obìnrin ni wà á ń dàgbà kẹ́jẹ́ ká bọ́ síta ká wáṣẹ́ yẹn sọ pé rárá o ẹ fẹ́ ká jẹ àti ìyà jẹ ẹ ní jẹyà o. àmì mi fẹ́ kẹ́ yẹ yẹn ṣàjókòó tí. màámi ṣe tẹ rí àdúrà tí mo gbà fún yín ni pé kọ́lọ́n jẹ́ kẹ́ jẹun ọmọ gbogbo wàhálà yín kò kókó mi lọ lásán lórí wa. èyí tó ṣe kókó ni ìwé yẹn ni kẹ́ gbájúmọ́ kẹ́ kàwé yẹn yẹn ni mo mọ̀ wípé ọjọ́ alẹ́ mi nìyẹn tẹ́ bá ti kàwé yín tẹ́ yẹ orí ẹ̀ sí rere gbogbo wàhálà tí mò ń ṣe ń sìn máa tó ṣẹlẹ̀ ni tí màá máa jẹun yín lálẹ́. ara ire ara ire ara ire ikó fi mi dá ara ire ara ire ara ire ikó fi mi dá. ẹ bọ ẹyin ni ẹ. good to see you again seriously. Uh, I'm set. níbo la no báyìí my question ṣe jẹ́ ká máa lọ sí baba place. ẹ̀wọ̀n ni ní bàbá mi ò ṣe bàbá i'm a young man. irọ́ o ah I bet most of you gbogbo ayé ló wà really Or let gbọ́ go? I'm not paying pè ní bàbá bàbá bàbá square tó ní ojú wa lọ dáadáa ẹ̀gbọ́n wa ni tó bá ti lọ bí iṣẹ́ tó bá ti dé báyìí ibi tó máa relax ara ẹ̀ sí nìyẹn ẹja ló fẹ́ jẹ ni ìgbín ni àsún ni. Ah èsì tó wà ń bẹ̀ bí ìgbà tí wọ́n wà nù tẹ̀ wà ní wíńtà ní ìlọ olórí afẹ́ yìí bàbá tún lọ́mọ wà tó yí wọlé. no i'm not mi ò ṣe yan uncle ọ̀rẹ́ náà mi i'm not in for that. no just bàbá ìtura ṣe nǹkan délé pé fún ara ẹ̀ báyọ̀ ti tó súnmọ́ ẹ̀ tí a ti máa kọ́ àlàyé fún yín so gbogbo ayé wà ń bẹ̀ yẹn ju pé kí wọ́n lọ ń lọ náà ra nìkan sí club kan tí ò ní náà lọ sí ẹ̀sìn so dúró náà máa dún tẹ̀mí pé jíde ọ̀ràn sí mi. Ah, uncle ẹ̀yin nìkan kó wa. mo ti fàmù láti san extra luggage. ayé báàgì òǹda kí ló báàgì ṣe ọ̀rọ̀ báàgì ń bẹ sọ náà abẹ́lẹ̀. ọ gbogbo ẹ ló fi ránṣẹ́ seriously i've got an envelope for you but ó dà pé mo fi lẹ̀ bọ̀ mo ní envelope fún yín ó ràn mí sí seriously. wọ́n rí ní pọ́ńtò. malice dọ́là là ń pè o benjamin. o tó báyìí. e tó báyìí o. àdúrà ah, tó bẹ̀ jẹ́ ká wà ní. all right. ara ire ara ire ara ire ni kò fi mí dá. jazz jazz bàbá o. ṣé wọn lọ lọ gba wá ìsinmi lọ́rùn. Hmm. máa yọ lọ́wọ́ ẹ ní o kò gbọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mi ṣe o. ẹ ẹ níbi inú sá yàgbá òun jókòó. mo ní kí n yàn sí bàbá mi lọ́rùn. ẹ pẹ̀lẹ́ sá. àwọn èèyàn kan wà aláìmoore ni wọn nítorí irú àwọn yẹn ni Ọlọ́run ṣe dá irú ẹ̀ lọ. àbí bẹ́ẹ̀ ni now the kind of straight sí orí business tá a fẹ́ ṣe. kò sí fílẹ̀ chama. ọ̀rọ̀ tẹ̀mí o. <laughs> Um, chairman uh, kò ṣẹlẹ̀ rí kò ní ṣẹlẹ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ happen rárá látọwọ́ tèmi kò ṣẹlẹ̀ rí sá. etí mi ò ń gbọ́ sá kò ṣeé ṣe mistake. gbogbo information tó ní ìpapàtà ó ti wà lórí fóònù ẹ. yes. ṣẹ́gun ló ṣe fún mi ni. ṣẹ́gun ló ṣe ṣe ni. <laughs> kò tiẹ̀ jù báyìí lọ ẹ má yọra yẹn a ti delete ilé ìsà a ti delete ẹ mo fún ẹ just twelve hours right Yes, tó bá máa pè mí báyìí done ni mo fẹ́ gbọ́. ó ti done already it's done already sir. that's all right bá jọ̀wọ́ rọra ṣe. Olóyè ayé kò bá jọ̀wọ́ rọra ṣe. Jọ̀wọ́ lọ rántí pé ilẹ̀ ń yọ. <laughs> Màmí, ṣe rí gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ìpè ara yín ni èmi àti Táíwò ti jáde ṣe wá rí ẹ̀bẹ̀ kan tí mo wá ń bẹ Ọlọ́run ọba lójoojúmọ́ ni pé Ọlọ́run kó bá mi fún yín lẹ́mìí gígùn àti pé kọ́lọ́run kó dá èmi àti Táíwò kó dá wa lọ́lá hmm. ṣe rí ẹ máa jẹun ọmọ màá mi ẹ máa jẹun ọmọ torí wàhálà yín pọ̀ lórí wa ṣe wá rí bí mo ṣe wá fẹ́ kọ́lọ́run kó kó kó ṣe ṣe fèmí àti Táíwò àtàbúrò mi pé kó dá wa lọ́lá kakọ́lé fún yín ara mọ́tò fún yín ká gbé yín lọ sílùú òyìnbó kẹ́ tó wá bá wa tọ́jú àwọn ọmọ wa. àmín àmín àmín ṣé ọkọ mi ṣé èjìrè òyì làkè ọba ọmọ wíníwíní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ inú mi dùn wípé èmi gangan bí yín sínú ayé torí pé ọmọ tó dáa nìyí àwọn ọmọ tó ṣe é fi yàn gan àwọn ọmọ tó dùn wò ọjọ́ alẹ́ yín máa dáa gbogbo ohun tí ìyá ń ṣe lórí ọmọ tọmọ fi ń jẹ èèyàn láyé gbogbo ẹ ni mo máa ṣe pẹ̀lú mi ní wá yín tì lágbára Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tí mo fẹ́ kẹ́ gbé tí mo ń sọ fún yín lè ń tẹ̀lé mo ní kẹ́ kàwé ẹ ń kàwé ẹ máa ṣoríire ẹ máa ṣoríire lágbára Ọlọ́run mo máa jẹ wọn mọ èmi gan máa bá yín jìnnà ikú ò tí ì ní yọwọ́ mi láwù báyìí lágbára lọ́hùn èmi tí mo di dandan bí mo ṣe wà yìí kì í ṣe ohun tí ìyá ń ṣe lórí ọmọ kì í ṣe fún yín kí ni náà bá lè tó ṣe sílẹ̀ kí n lè jẹ wọn mọ lọ́jọ́ alẹ́ mi. àmì gbọ́dọ̀ ṣe máa rí ni. mo gbọ́dọ̀ ṣe wàhálà nígbà tí n bá fi yín sílẹ̀ tí mò ń wò yín ràn kí n ni mo wà yín wá sílé ayé fún. Hmm ojú òní tí ẹ máa sanjọ́ fún mi lóòótọ́ ọkàn mi balẹ̀ pé mo máa jẹun yín kárí. alábàárìn mi alábàásọ mi òrìṣà bí ìyá òsì mami abiyamọ lọ́jọ́ tó burú ẹ ṣé mami ah, mami inú mi dùn tí bá ti rí yín ayọ̀ mi máa ń kún ni iṣan máa máa jiná fún yín jẹ ọ mọ́mí ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ò kí ń ṣe àwọn ìyá kan tó wà ń ta tó jẹ́ pé wọ́n máa ń rán ọmọ ṣe dé tòrótòró ni ẹ̀yin ẹ wà nú àwọn abiyamọ tẹ máa sọ wípé kẹ fọjú àárọ̀ yín kẹ fi ṣiṣẹ́ torí ọmọ pọ́jọ́ alẹ́ yín kẹ fẹ̀yìn tí pẹ́ máa jẹ wọn mọ́ mọ́mí iṣan ọmọ yẹn máa jiná fún yín jẹ ọ. <laughs> ìyá àbíjì hmm? ṣé mo pé ẹ ti dàgbà jù láti lọ sí Amẹ́ríkà kí ló dá mi dúró. adìẹ tí ò kú ó mà lè jẹ àgbàdo ẹ máa jẹ mami irú ìyá mi ti ń ṣọ wọn mo lè dúpẹ́ ibi tẹ bá wa dé iṣẹ́ ọmọ máa jiná. mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ mo ní bàbá kan o mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ wá fi mí dára ire má fi mí dára ibi ire lọ́ba ara he fi mí dára ire o. Oh. ara ire ara ire mo gbójú mi sókè sí ọ ìmọ̀rin fi mí dára ire òun oh, o. Oh. ni kò fi mí dá. ara ilé ilé ò fi mí dá. mo ń bẹ̀bẹ̀ Èdùmàrè. wàá ọba òní kí ló ṣe géètì yẹn. ó jábọ́ lọ́wọ́ mi nísìnyí ni sá. all right màá sọ fún wẹ́dà yẹn náà ṣá báwo ni báwo ni mi sí. oh my days. èmi ò kọ́ máa láàkì báyìí ilé gan ó nǹkan tẹ ìròyìn fún mi lórí fóònù lọ. the sixth house ilawa yìí. bẹ́ẹ̀ni uncle i'm really impressed. lẹkọ ye eh, mo program pẹ̀lú ẹni tó sọ plan last time. oh this is the easiest thing yeah. to. what about the colour. fantastic. really yeah ẹbí nǹkan tá a agree lórí fóònù náà ni. àti bẹ́ẹ̀ ni pé ọkàn mi wà lọ́wọ́ yín ẹ̀ ń deliver bẹ́ẹ̀ ṣe bí mo ṣe fẹ́ lẹ́ṣẹ̀ ń deliver you can imagine. oh my days iwájú mi bàbá bá wọn láti lo bẹ̀ fún anything is okay wọ àwọn ìyẹn bí mo yẹ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe ní two bedroom apartment. nísàlẹ̀ two bedroom. méjì ló wà nísàlẹ̀ lẹ́nu òkè náà méjì ló wà mẹ́ ah, ìwọ̀n tí rent ń sọ lẹ́kọ̀ọ́ yẹn sì kò ṣe mm, kékeré àbọ̀mọ̀ àwọn oníyè tí ẹ̀nà máa mú wa. mo wá lẹ́gbẹ̀ẹ́. Ah, um what's the next step uh, nísìnyí. ẹ mọ̀ tó bá fún mi jù ọ́nkú space wà ilé wa ṣókíṣókí ni ní London àrí bíi Italan Park sí. you've done well you've really really done well i'm impressed. bí ò sẹ́yìn kí la ṣe fẹ́ mo sọ experience mi fún yín lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan tó kówó fún bàbá ẹ̀ tí ò bá nǹkan kan lé ìkan kówó fún ọ̀nkù ẹ̀ bí ó bá sí pé jẹ́jẹ́ mi náà tí ọláyínlá jẹ ẹ wo nǹkan tẹ ṣe lẹ̀ kí ni ìbá ṣe ṣe ṣé máa wà nílò òyìnbó máa tún wà ń bí ni. tọ́jú ẹ máa wà tó bá ṣe tọ́jú ẹbí gbogbo nǹkan tóun náà bá ń bẹ àwọn wọ̀nyẹn wọn máa ṣe dáadáa pẹ̀lú ẹni hmm. bí ẹ bá máa gbà kàrà lọ́wọ́ ìbejì á tó máa fi tù. ẹ̀yin náà làfi gbogbo ẹjọ́ ọwọ́ <laughs> yín la mú. that's right anyway kí ni next step báyìí sìn. ẹ ká má fọ̀rọ̀ lẹ́yìn ilé tó ẹ sìn is for this house mm. which is the last one mm. so kí ni next chapter tàbí ẹ ti báyìí sìn. oh right mo ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀ tẹ́lẹ̀ oní by Monday gbogbo dọ́kúmẹ́ǹtì wọ̀nyí kó wà well documented then everything will be transferred to me dẹ́ni kan tí mo rántí owó ilẹ̀ tá a fẹ́ rà ṣẹ́ńpà ti rà one sixty million naira there about. no no no one fifty ni. oh one fifty ẹ eh, ẹ eh, since tí mo ti dúró tí mo ti dé tí mi ò lọ́bì kankan mọ́ nsìn ẹ transfer yẹn sí mi kémi náà máa mójútó kàbí kábẹ̀rẹ̀ káṣe ní kọ́bọ́kọ́bọ́. ó dàbẹ̀ ó dàbẹ̀ mo gbọ́ tó sọ nípa kankan pé o fẹ́ go into estate. yeah real estate yeah yeah you're right. ṣé ẹ ti wá ṣe registration yẹn. àti ṣèyẹn náà all the necessary paper has been signed CACT fún wa ní um, certificate um, thirty three Nigeria limited. thirty three Nigeria limited bẹ́ẹ̀ni and um, yeah lọ́la yín lọ́la àwọn nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ abẹ́rẹ́ láti bẹ̀ díẹ̀ díẹ̀ ìlú ilé ìlú ilé gbogbo wa ò ní sá lọ ilé làbọ̀ sí mi oko. ṣàlẹ̀ Nàìjíríà ni èmi lè sako nílùú yìí o kò tẹ̀ síbi kò síbi bí ilé. mo èmi lẹ́yìn pé mo kó lẹ́kọ̀ọ́ báyìí ìlàrò bọ́lá ìta amẹ́ríkà yìí lọ́hùn àti London bí ò bá ṣe lè kàn fọwọ́ mú nǹkan wọn. ẹ̀yin lẹ́yìn kọ́ jù wá. What kind of driving is this? Oh my God. Money. give us Bastard! Bastard! Bastard! Gana! Gana! Bastard! Ládùúgbò yìí! Let's go! Let's go! Let's go! March 16, March 16, March 16. March 16 ẹ bá wọn gbé wọn ẹ bá wọn gbé wọn ẹ̀rọ wọn lọ́wọ́ ẹ bá wọn gbé wọn ẹ bá wọn gbé wọn lọ́tọ̀ sí lọ. bàtà ìdìbò wọ́n ti yìnbọn ní wọn. ọjà tó wọn ọjà tó wọn lọ́tọ̀ sí lọ. bóyá ọ̀tá mi á jẹ mọ́. ẹ bá mi gbé wọn ẹ bá mi gbé wọn. wọ́n ti lọ báyìí o. ọba kò wá wá. sábà ní ọkọ̀. kí ló ṣe yẹ. kí ló ṣẹlẹ̀. ò ń ké ni ṣó fẹ́ kí gbogbo àwọn arádùúgbò máa wò ẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí wa ni ṣó fẹ́ kàn máa fi yàn ṣe yẹ̀yẹ́ ni ẹ́ ṣé ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ tó ń ṣe fún wa ó ti tó náà. àǹtí mi bí mo ṣe dájókòó sínú ilé yẹn mo kàn ń ronú ìyá àbèjì ni. wo sórí jẹ́ kẹsàn-án orí pé ńgbà tí mo bọ̀ mọ́ rẹ́rìn-ín bọ̀ ẹ̀rín ẹ̀ kàn pa mi kó sunkún sunkún dọ̀là mẹ́ta nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èmi gangan tí mo wà níbi tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àbèjì ti ṣẹlẹ̀ mi ò rí mo rò mo ò rí rò torí mo rò pé tí n bá rò rò rò náà kò sẹ́ni tó máa rẹ̀ mí lẹ́kún tí wọ́n bá wá wà ń bẹ̀ nígbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ṣo fẹ́ kú pẹ̀lú ìyá àbèjì. àti níbo la fẹ́ kọjú sí bá ìyá àbèjì nìkan là la ní níbo la fẹ́ kọjú sí. wo fọkàn ẹ balẹ̀ ibi tí ìyá àbèjì ti ń ra gálà ibẹ̀ la lọ obìnrin yẹn kan tó sọ fún wa ẹ̀rú bà mí. kí ló wá sọ. Ah, abẹ woman yẹn pé kó tiẹ̀ gbé gálà fún wa tábà kiri lọ tábà dèdè àwa máa fún wọn lówó wọn fárígá ni o wọn lọ́wọ́ ò lè ṣe wípé tó bá yẹ pé yàn lè fọlọ́pàá mú òkú ọ̀run ni àwọn máa fọlọ́pàá mú ìyá àbèjì pé ìyá àbèjì jẹ àwọn lówó àmọ́ wọ́n ṣe tí wọ́n ni wọn ò ṣètò ọlọ́wọ́n ọba. àǹtí mi ṣé wàá sọ pé àwọn ò lè gbé gálà fún wa ní báyìí. wọn ò lè gbé gálà kankan fún wa dìde kó má sunkún mọ́ jẹ́ ká wọlé ah, nǹkan tá a máa jẹ ọlọ́run máa ṣe mo ní bàbá kan o mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ mo ní bàbá kan o mo ní bàbá kan o hmm, mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́. mo máa rí yínkẹ báwo ni àbọ̀ ọ̀rẹ́ mi àti táwọn báyìí jẹ́ ìpè ọmọ pé kò ṣe ń lálejò rísí. rárá rárá rárá a mú kankan tó bá ní ká mú nǹkan ẹnu wa ò lè lọ láti mú. kí wàá ló lè tó yẹn. nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ o nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ hmm. tí bá sọ fún ẹ pé ìyá àbèjì ti kú. ẹ ìyá àbèjì ha jésù jésù jésù jésù jésù kí ni nǹkan tó ṣe ìyá àbèjì kí ló ṣe wọ́n kí ló pa wọ́n. Hmm. bá a ṣe ń bi ni o nírọ̀lẹ́ ọjọ́ kan ni o ìyá àbèjì ń bọ̀ láti ibi tó ti kiri gálà mo dẹ̀ ń tẹ̀lé wọn ṣàdédé làkàndédé gbọ́ ìró ìbọn gbáà kátó rí kátó fọ̀ ìyá àbèjì ti nọlẹ̀ o. Ah, ó máa ṣe o ó máa ṣe o ìkúnlẹ̀ abiyamọ ah, ìwọ lọ́hùn nǹkan táwọn máa jẹ là ń wá kiri má máa jẹ ká pàdé nǹkan tó máa jẹ wá lọ́nà ṣé pé ìyá àbèjì ti kú náà nìyẹn ní nǹkan tí wọ ọ̀rọ̀ tí ò mọ̀ tí ò mẹsẹ̀ báyìí ah, ọlọ́run máa kẹ́ ya bèjì o ọlọ́run àfọ̀run kẹ́ wọn à ní rírà burú mọ́ lágbára ọlọ́run. ọ̀rẹ́ nǹkan tèmi àti kéde tẹ̀wá rí ẹ fún ni wípé a máa fẹ́ kó daṣọ àṣírí ńlá bọ̀ wá kí ni mo lè ṣe fún yín ẹ béèrè lọ́wọ́ mi. ó ṣàrò pé létí ìyábèjì ń gbé àbúrò wọn kan ló gbà fún wọn ìgbà tí ìyábèjì dé ti kú báyìí ibú lèmi àti kẹ́hìndé tá fẹ́ rówó máa sanwó lé kò possible ìgbà tí òun ṣe pa níṣẹ́ kan tá à ń ṣe àbúrò wa náà dẹ̀ wà ń bẹ òun làwọn méjèèjì tẹ̀ ṣe wá rò pé ibo la lè lọ la ṣe wá bá ẹ pé kò jọ tó rọ náà kó ṣàánú wa. ẹni ìṣe má wò kọ́ rẹ̀ ni wa o àkọ́rẹ́ kẹ̀ kò sí nǹkan tó lè ní ká ṣe táwọn ibà ẹ̀ ṣe ṣàṣàánú wa jọ. mo fàánú bí mo mọ bẹ tọrọ Ọlọ́run ìwọ náà máa rí aláàánú. ẹ wo ẹ wo kò sí ẹni tó wà nílùú àyínsìn tí ò bá àwọn olówó gan wọn complain everybody ló ń complain pé ìlú yìí ò rọgbọ báyìí kọ́lọ́n túbọ̀ ṣáà bá a dá padà sípò kọ́lọ́n túbọ̀ tún ìlú yìí ṣe dáadáa. ṣùgbọ́n irú iṣẹ́ wo ni mo fẹ́ bá yẹn wá wa mo jẹ́ ká máa bẹ ẹ̀ gbálẹ̀ mo jẹ́ ká máa jẹ́ ọlọ́run ní jẹ́ àkìlódì kò lè tó yẹ ọ̀rẹ́ ni wà náà ẹ ṣe máa bá mi gbálẹ̀ bá mi nulẹ̀ no no no no kò sí problem ẹ eh, àmínú làwọn àlè ẹ eh, ní problem ṣé pé ká ti jọ máa jẹ ká ti sùn kẹ́ ti jí ẹ wò ilé ní kírísì. ó máa gbà fúnlẹ̀ ní àti táyé. ọ̀rẹ́ yóò yọ àkọlé tó yẹn kí ló dé. táwọn dáhùn dáhùn jẹ́ àná. mo ṣàbídà kí fọlákẹ́ wá dé kó rí pé gbogbo bedroom make sense wọ́n lè ká fi ṣe ni kó dàbẹ̀ ìrọ́ṣẹ̀ fún gbogbo àwọn aṣọ wa tó dọ̀tí. ṣáà dáhùn jáàánú àwọn nǹkan mẹ́ta fẹ́ràn ẹ̀hẹ́ jọ kí náà lọ́ọ́ ta fẹ́ràn mi nínú ọ̀nà ni ká ṣe fún ṣé ká ṣe fún ọ̀nà ọ̀dà pẹ̀lú ẹ̀rọ ẹja mi dáhùn dáhùn. March sixteen, March sixteen, March sixteen. Dàwòrò máa ró. Tí ẹ̀ bá sáré kó má tẹ̀. Tó ń tọ̀ bá ewé kó má kú lòun sá o mo ti sá sá sá sá sá fún yín tó nínú ilé ìbòlè ti farapamọ́ tó fún yín ẹ ti rí mi ẹ ti rí mi nìyẹn o this is what I do for a living so iṣẹ́ tí mo ṣe tẹ fi rí mi bí èèyàn tí ẹ lè sá wá bá nígbà tẹ ní ìṣòro àti mo ti rí owó mi ok now wọ́n fẹ́ pa láṣẹ fún yín o mi ò dálábà ọmọdé yín ti rí o tí o bá ṣe àwọ̀ o ò máa dé. mọ kí gogo máa tẹ̀sí lóko kan bá kí o máa jì sí máa jì sí máa jì sí máa jì sí ṣẹlẹ̀ ńlá. tó bá ti di ọ̀la. as soon as you get into the bar with the guy, make sure you seduce and distract him. I need you to make sure you drop the pill. Don't bá to drop pill in sínú drink i I'm good. And you, you know what to do next, right? Yeah. As soon as you do your part, leave the rest to me. I will deal with the final steps. So that's it. Any other thing? electricity ẹni ọlọ́run bá bù ú kó bù mí ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ẹ ní fọ́ lójú o ẹ ní da tọrọ jẹ o ìṣòro tó mú mi tí mo fi ń tọrọ owó yìí ò ní dé báyìí o. ẹni ọlọ́run bá bu kò bù mí o ẹni ọlọ́run bá bu kò bù ẹ ṣàánú mi nítorí ọlọ́run ebi ò nípa yín kò nípa àwọn ọmọ yín ẹ ní rógun wàhálà o ẹ ní rógun ìdààmú o ayé ò ní kojú lọ́wọ́ yín ebi ò nípa yín o ah, ìṣòro tó mú mi tí mo dẹni tó ṣe bá náà kò ní jẹ́ títí yín o bọ̀dá ẹ ṣé gan ẹ ṣé gan ọlọ́run máa bùkún yín ẹ máa rí náà ẹ máa rí lò tó yín á máa là sí rere ẹlẹ́dàá mi á máa bá mi bùkún yín ẹ ṣé gan o ẹ ṣé gan o ẹni ọlọ́run bá bù ú kò ní. àwọn calculation mo ní màá send ẹ fún ẹ less than thirty minutes ẹ eh? <laughs> ìwọ máa wò ìṣojú kàn mẹ́rin ní ìṣe àjọ máa gbà ní wo àwọn ọmọ wo gbàgbéjáre ṣé owó tí máa sẹ́yìn sẹ́yìn àkáǹtẹ̀ ìsìn tí wọ́n máa kó dé club tí wọ́n máa fi wé lásán àwọn ẹ̀gbọ́n máa rí wa wọ́n máa gbé ege ni ọ̀gbẹ́ni fìyẹ́lẹ̀ ìgboro ló sọ̀rọ̀ mọ́ni mi kì í máa ṣe ṣàmọ̀. kò sí problem tí wọ́n máa ṣe lọ́mọ yá. Ah. Ah. Ah. ẹja ayé bó ṣe wù yín. ẹja ayé ẹja ayé káyé gbọ́mọ̀ pé jẹun when money talks bullshit works. Oh, ṣé ibẹ̀ ṣe wáyé another level ẹ̀ tún wà. mo lè ti pe àwọn ọmọ olóore once it's twelve a.m. we're hitting the club ẹ ṣe bó ṣe wù yín ẹ ṣe bó ṣe wù yín kí là ń sọ yìí ẹnu kọ ẹnu ṣe owó ìwà lẹ raw cash for your information you guys are now bigger girls nǹkan kíkọ tó bá wù yín nígboro ẹ náwó sí it's yours it is yours so you're in the next level another level lẹwà báyìí so ẹ ṣe bó ṣe wù yín. Táíwò high five. ọ̀rẹ́ hmm? ah ọ̀rẹ́ bí ọmọ ìyá ni ẹ nǹkan ẹyọ kan tí mo máa fẹ́ máa sọ fọ́lọ́ọ̀bá ni pé kó bá mi dá ẹ̀mí ẹ̀ sí kó bá mi bùkún ẹ̀ ah ó ṣe èmi àti kéde ní oore irú ọ̀rẹ́ bíi tiẹ̀ ò wọ́pọ̀ ọ̀nà ayé yìí èmi àti kẹ́nì àwa náà làwa dẹni tí à ń ná owó sí ara wa tó di pé a tún ń fi owó ṣàánú èèyàn ah iṣẹ́ iṣẹ́ téèyàn ṣe ni wẹ́dàn mà. wẹ́dàn mà ọ̀rẹ́ mi hmm. ah, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o lẹ́yìn ọlọ́run ọba ìwọ nìkan lọ́pẹ́ tọ́ sí. irú èèyàn pọ́n rẹpẹtẹ ẹ̀rọ ọlọ́run nìkan ni ò sí àìdúpẹ́ ara ẹni ẹ má dúpẹ́ alẹ́ ṣe fàájì ẹ owó yìí yeah that's what i'm talking about. lálẹ́ yìí ẹyin tó máa lè ná owó máa wo ó máa ná ojú ni. ó máa ná ojú ni tí wọ́n ṣe wáyé máa pọ̀ bẹ́ẹ̀ ni tìǹbà dé club on bí anybody. àìbí kan máa bẹ́ẹ̀ sẹ́yìn lọ. kò lè sí everybody ló glory gan ló pass glory. ẹni sọ̀rọ̀ kẹsì á máa ná ọ̀rọ̀ á máa pọ́ọ̀pù ẹni tí ilé ni wọ́n fi àwọn ọjà ọlọ́run ẹ̀yà ẹ̀tọ́ mi lè lò ẹ̀yà ẹ̀yà ẹ̀yà tó mi rẹ̀ wọ́n ṣe wọ́n máa lè wọ́n ṣílẹ̀ wọ́n ṣílẹ̀ music room. ẹjọ́ ayé ayé ẹjọ́ nítorí ọlọ́mọ ẹ kàn pariwo ẹ pariwo lè ẹ pariwo lè mo gbọ́ lè mo bá yín mu ẹ ní kí ló jí gan. ọmọ ẹ̀ fọ́ọ̀mù kan ẹja ló jì. ẹ kí lẹ pè é. ẹja ẹja. Ah, ìwọ ẹja tó jí gan jábọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó gbé ilé ìgbọ̀n àṣírí adẹ̀ lórí òun ládùúgbò wa ká máa tìbí dábàá dé pa ni. ẹ jọ̀wọ́ láti alẹ́ máa sun ilé yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ wa. a ah, ẹ má ṣe bẹ́ẹ̀ bá mi ò mi. yọyọ o o jẹ jakẹ o kú nìyẹn. a ah, ẹ má jẹ wa sẹ. táyà àwọn táyà wa. táyà táyà ẹ jọ ẹ má jọ ẹ má jọ ẹ má jọ ẹ jọ àbọ̀dá ẹ jẹ bá mi bẹ̀ bí gbogbo àlàyé ṣe rí nìyí ẹ̀rù dẹ̀ bà èmi because gbogbo orúkọ báyìí <laughs> Fọlákẹ́ ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ o dẹ̀ ń tẹ fóònù o dẹ̀ ń fi mí pink so nǹkan tí mò ń sọ yìí kò kò jẹ́ ìkọ̀kan lójú ẹ̀. <laughs> oh my god ẹ̀rín yẹn pa mí ṣé ọ̀rọ̀ ló dẹ̀ ń jáde ní gbogbo ẹnu ẹ̀yẹ ìwọ sọ pé o lálàárí èmi pé mo jí ẹja ó ṣe ni mo jí bẹ́ẹ̀ àbí mo kúkú gbé the whole of the fish pond wo bí. Joseph Alala next time tó bá fẹ́ sùn torí mo rí pé dàbí position tó wà tó fi sùn yẹn òun yẹ kó máa rírì kúrì kó máa lálàkàlà bẹ́ẹ̀ kó try láti train position yẹn bí àwa lálà àlàáfíà ọ bóyá mattress tó fi sùn ó ti soft bí a ò ní ìdí ní wọ̀n máa rà fún ẹ látọ̀ bá sùn báyìí òun àlàáfíà ló máa sùn òní máa lálàá ó ṣì mọ́. mo jẹ́ kí n sọ kó fún ẹ torí èmi kéde okùn sọ̀rọ̀ ní ṣó mo pé aláàmì máa ń ṣe. ó dòó di bá sọ bẹ́ẹ̀ mo dá padà tabaníkà mú èní ọ̀la la máa mú pọ́ alábùkù ní ṣe mú mi lára àsọ̀rọ̀ ẹ̀sìn mi mọ́. ọ̀ọ́bì mo sọ fún ẹ pàlàgọ̀ mo dẹ̀ ní kó má wulẹ̀ sọ nǹkan fún ọ ti sọ ọ tẹ́. ẹ ó tí nǹkan tó fẹ́ ò tí rí. ẹ wo bí ẹ wò mí ṣe rí tí mi fi sọ fún àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yóò wà important. wọ́n ti fún mi ní gbogbo four oh one ibi tá a ti máa operate next week and as you guys know we don't need guns all we need is our IQ ká wọlé ká gba nǹkan tá a máa gbà ká dẹ̀ jáde straight up so ẹ lọ get ready. lórí ilé ìta ìsọlẹ̀ ó ti ṣe é sọ̀rọ̀ kankan. march sixteen march sixteen march sixteen. àwòrán márùn. ẹ kú dédé wòye o ẹ̀yin èèyàn wa ẹ sì kú etí gbọ̀ nílé ń bẹ̀rùn ìròyìn erèfé la mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Incus television ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ni ó jáwé olúborí nínú ìdíje tó kọjá pẹ̀lú àmì ayò ọ̀kan sí òdo lábala eré orí ìtàgé sinimá àgbéléwò kan tí ẹ ti ń retí láti ọjọ́ tó ti pẹ́ tí a sì ti ń gbọ́ òkìkí ẹ̀ ó máa tó jáde láìpẹ́ ọwọ́ sìnkún àwọn agbófinró ti tẹ ògbóǹtarìgì adigunjalè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ fọlákẹ́ eléyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n ti ń wá látọjọ́ tó ti pẹ́ tó sì ti wà ní kólú àwọn ọlọ́pàá báyìí. Ah, ah, ah, àlá máa ń fòwe fún yàn ni ṣé mi ò sọ ni ṣé mi ò sọ ni tẹ̀yìn sọ fún mi pé ẹ ọ́bì kíní kan àlá ni kíní kan ṣé o ti rí ni. ó jẹ́ mi pé kí la fẹ́ ṣe bí ti báwo. ọlọ́pàá wo ẹ̀kọ́ ìjókòó síbí. bóyá ọ̀tá bá mú ẹ ṣe tó máa fọmọ ìyá ẹ ni. bó bá fọhùn ikú apá. ṣàwòrò máa rọ. ṣàwòrò máa rọ. lẹ́lẹ́ ká má ká kárẹ̀. lẹ́lẹ́ sẹ́lẹ̀ ká ká àmọ̀dún kì í jìnnà ojú ní pẹ́ sí i. ọmọdún kì í jìnnà ojú ní pẹ́ sí i. ọmọdún kì í jìnnà ojú ní pẹ́ sí i. ìyáyé kàkà. ó pẹ́ ó bóyá ò ní àdànà. one day monkey go go market no go come back you. march sixteen march sixteen march sixteen. ìyáyé ìyáyé ìyáyé. máa ń Um, What's my motto? And your lunch pack? Tèmi ti wà ní mọ́tò ẹ jẹ́ lọ gbé tàbúrò mi. Baby, we cannot play this morning. You have to go to school. My little. Oh, <laughs> I'll bite you. I'll bite you. Baby, let's go. Am I little? èmi nìyẹn o èmi nìkan náà lẹ kí ni gbogbo oríkì yẹn ṣe. báwo wà ní irun ẹ̀ yìí ṣáà máa ń dá mi lọ́rùn ṣá tó bá yẹ pé mo wà dáadáa ni ó yẹ kí n máa sanwó oorun ẹ ó yẹ kí n máa sanwó ẹ̀ pọ̀ mi ò ní san nítorí pé ó ní nǹkan tó bá dé. wo jẹ mi ti fẹ́ máa lọ lé o. o tún ti ń lọ ó ṣe jẹ́ every time tí ọba wa ló máa máa kánjú ipò ńlọ ńlọ ńlọ kí ló gbé sílé gan-an tó fẹ́ lọ mú un bẹ̀. mi ò kánjú kò sí nǹkan méjì torí àwọn ọmọ mi ni àwọn ọmọ méjèèjì yẹn ká nítorí bàbá yìí ni kí ló kàn mí pẹ̀lú ẹ̀ bó jọ́sẹ̀ kan mo lè lò ń bí. Eh, ṣáà má pẹ́ kó tó padà wá. ẹ máa gbọ́rọ̀ tẹ́ ń sọ ilé tí mò ń lọ kí ni mo fẹ́ lọ mú un bẹ̀ kí n wá fi oyin sílẹ̀ ta ni ò mọ̀ pé téèyàn bá fi oyin sẹ́nu èèyàn máa ń la tó máa ń gbé tọ́ ẹ̀mí ni ta ló máa wá fi ewúro sẹ́nu tí ò ní ti tọ́ ẹ̀ dànù dear you are so sweet. so o wa ń láyìn ni. mo wá ń láyìn ìgbọ̀ngàn ti wá di bàbá láyìn láyìn. sọ fún mi jẹ́ nǹkan so o ti sọ mi di bàbá láyìn láyìn. ṣé ìwọ ò ṣe bàbá láyìn láyìn. Ah, mi ò mọ̀ pé mo dùn tó yìí. <laughs> o ti jẹ́ kó yẹ pé mo dùn gan. oyin yẹn mo dẹ̀ máa la pẹ́pẹ́pẹ́pẹ́ kínní kò sẹ́ni tó lè gbà lọ èmi náà ni mo nìkan mi nà. kẹ́hìndé kò tó lọ báwo wá ní ti tibí. Ah, owó yẹn ah, màá wá gbàgbé ìmílẹ̀lì tí n bá délé kò lè pé ten minutes tó material ti rà alert. alert. iye ìdíyà iye you know I didn't joke mo fi ẹ ṣeré. trust me <laughs> ẹ ọmọ nǹkan tó máa ṣe fún mi tó bá délé máa kàn wọ́n mọ́ kò dẹ̀ bá kí baálé wa náà sọ pé ọ̀hún ah, báwo. àwọn ọmọ tó sọ yẹn ni mo fẹ́ gbọ́ ìwò ní ṣó ìṣó ń wáìnì mi. mi ò wáìnì ẹ wáìnì ibi tí báwo ṣó mọ̀ pé téèyàn bá ń jí iṣu ó gbọ́dọ̀ máa bẹ̀rù olóko ah lóòótọ́ òun lámì mò ń lẹ̀ àwọn ipò oyin lájọ́ ńlá. mo ti gbọ́. Eh, ṣùgbọ́n òótọ́ ni ṣùgbọ́n ẹ má wàá máa fi yẹn kó mi láyà jẹ náà ṣe fẹ́ fẹ́ kẹ́rù wa bàbá mi. irọ́ àìrò bíi ti báwo àmì òkú ẹ láyà jẹ nǹkan tí wọ̀nyí náà tó di síbí yóò dẹrùn <laughs> ìwọ náà wo nǹkan tó di wo nǹkan tó di ọmọdé yìí má pa mí má pa mí má <laughs> pa mí ọmọdé yìí <laughs> máa lẹ́ẹ̀dógún ni ọlọ́run mm-hmm. ọlọ́run tó bá ṣe ń la yìí má má rí fílẹ̀ ọlọ bàbá rí sí iye. jẹ́ ẹ̀ máa lọ lé jẹ́ ẹ̀ máa lọ lé jù. báyìí lọ jẹ́ ká ṣe ní five minutes. ó ga ọ ọ̀rẹ́ mi believe nǹkan tó ń sọ yẹn rárá o ṣé o serious pé nǹkan tó ń sọ yẹn pé ó true ṣá. ṣé mo lè yọ kí n máa mọ̀ ṣé bọ́dọ̀ mi lè kọ́ mi wá. I told you this is what has been happening to me and I'm confused right now. ṣé o dẹ̀ ṣọ́ọ̀ṣà pé abọ́lá lè ṣe nǹkan tó ń sọ ọ̀rẹ́ mi mi lè máa mófò náà ṣe mi ṣáà ń ṣọmọ kékeré mo ṣáà lè rí ẹ mọ́ kó dẹ̀ dàfẹ́ mọ́ mi lọ́wọ́ a ní ìwọ náà wò fàpẹ̀rẹ̀ ń sìn weekend la ti fẹ́ mú i àwọn máa tó wálé láti school láti ìgbà tí ọmọbìnrin ti wúrúwà tó ń wí ọlọ́run ló ní kí n ní business tèmi ṣe níṣẹ́ mi ò bá ti sọ́fà jù báyìí lọ èmi fúnra mi ò ń dáná fún àwọn ọmọ mi ṣáà lè aláàkọ́ starve mo ti ń lọ sọ́jà lọ ra nǹkan bẹ̀ fúnra mi láì pé mo níyàwó ni láì bachelor uh, married man ni mi mo dẹ̀ live life bachelor. ó dẹ̀ ga ọ are you serious. i'm very serious. bẹ́ẹ̀ mo fẹ́ kó o very careful ṣá because ọ̀rọ̀ obìnrin là ń sọ yìí o wọ́n wà lọ jẹ́ pé bóyá ìjọ ti ń lọ́wọ́ nù. kejì lọ́wọ́ nu bíbá o. ọ̀rẹ́ ọ̀rọ̀ àwọn obìnrin onídàá ti wà very careful wọ́n wà lọ jẹ́ pé bóyá o ti ń ṣojú méjì o ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ jàre ìyàwó mi ni a kì í nígi lọ́gbà ká má mi sọ ẹ̀ mo mọ ìyàwó mi dáadáa she is my wife mo mọ̀ pé she is just being stupid over over nothing but bí káyà lè kọ ìyàwó mi ò lè yàn lè. ọ̀rẹ́ ó gba ó gba ọ̀rọ̀ obìnrin la ń sọ yìí o mo fẹ́ kó o wà very careful but nevertheless a ní láti wá nǹkan ṣe sí a máa bá a sọ̀rọ̀ ọlọ́run àdéjọ gbọ́ sí wa lẹ́nu. ó dà ó dà lọ́wọ́. ó dà bí kílẹ̀ ẹ̀gbọ́n méjì ni mo ti mu tán yìí látẹ̀kùn ẹ̀yìn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ìwà lórí ẹyọkan ẹ̀ tí ìparí ẹ̀. Ah, ah. wọ́n dé ó dé ó dé títí ẹ nìyẹn ah, ọmọ mọ̀ pé tíyàn bá ń lọ sógun ó máa ń gbáradì ni n gbọ́dọ̀ lò fún pa kí n tó kí n tó bọ́ sórí pápá náà. ó da iṣẹ́ àṣìrà because ara tèmi ti wà lọ́nà. ẹ nà ṣe bí wọn náà ti mu méjì wàá sọ pé kí mi máa wò ó mo ṣe bẹ̀rẹ̀ ni. ẹ mọ̀ pé àwọn ọmọ mi ò ní pẹ́ dé láti sùn so ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe tí mo wá mọ ilé mi. ẹ o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wà náà tó fẹ́ lọ fẹ́ ṣìnà ó ti yé ẹ̀ náà. irú funfun ẹ̀ wo ni jọ ṣé kò tó bẹ́ẹ̀ náà ṣé ìpàgbà ń tara mi. honey. Yeah, baby àsìkò àti jáde àwọn ọmọ sukùl títọ ṣé wàá lọ gbé àwọn ọmọ àbíkẹ́ mọ̀ lọ gbé wọn. ẹ̀yin ni kẹ́ lọ bá mi gbé wọn. ok ọkùnrin ti use mọ kí bàbá wọn máa gbé wọn tẹ́lẹ̀ mọ́. ẹ wo kí lẹ́jọ́ àwọn Táíwò ni. ok àti Bọ́lájí ọ̀rẹ́ àbí. Mm-hmm. ó dẹ̀ gbé kọ́ọ̀lù yóò ń fọ́ mi lórí pé kó bá wọn sọ̀rọ̀. okay mo fi wọ́ ẹ lọ. kí ló dé tí mò ń pè ẹ́ látàárọ̀ tí ò gbé kọlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan ah, ah, ìsàlẹ̀ ni mo jókòó sí ní bá àwọn azuke motel tí mo jókòó síbẹ̀ tí ìgbà tí ó sú mi ni mo ṣe mo ṣe ń bọ̀ lókè mo kàn ní kí n tún try ẹ̀sìn ló pick kọlẹ̀ kí ni problem ẹ kí ni ó ń ṣẹlẹ̀. ẹ wo owó aṣọ yìí ti pọ̀ ju bí o ní one fifty thousand mi ò ní one fifty thousand pàtí kan tá a ṣẹ̀ṣẹ̀ tán owó lóye tí mo fi ra léèdè lọ. pàtí kù ọ̀la ẹ̀ṣẹ̀ wa ń sọ pé kí wá kí wá kó owó aṣọ wa lé ní gbogbo àwọn èèyàn ti sanwó one fifty thousand ń ṣọmọdé owó ẹ wo mi ò tiẹ̀ wá pàtí mi ò wá mo fẹ́ dúró tọkàn mi àtàwọn ọmọ mi pàtí lẹ́ni pàtí lọ́la no no no no. Ah, owó aṣọ bẹ́ẹ̀dẹ̀ kí ló ń sọ kí ló kèmí pẹ̀lú bẹ́ẹ̀dẹ̀ kí ni kí ló ń sọ lẹ́nu yìí. wàá sọ̀rọ̀ lẹ́tà Táíwò hello hello. sweetheart àwọn I was pàtí Bola Táíwò Bola Bọ́lájí. Bọ́lájí ọ̀rẹ́ mm-hmm. wàá sọ wọn pò nílọ. pàtí kù ọ̀la lọ́sẹ̀ ń sọ fún mi lẹ́ni pé aṣọ eh, one fifty 150000 so mo dẹ̀ sọ fún wọn pé mi ì tiẹ̀ lọ pàtí mo fẹ́ dúró tì àtàwọn ọmọ mi kí n gbádùn ọkọ mi tí n bá tiẹ̀ máa decide pé mo fẹ́ lọ díẹ̀ wo sọ tí mo ní. nọ̀nà ni o lè ṣe bẹ́ẹ̀ tó bá lọ pati yẹn wá nítorí pé òru raṣọ mm-hmm. torí ẹ̀ ló ṣe lọ then tó bá tún wá fẹ́ wọ nǹkan tó ń wọ̀ ẹ̀ lọ bó ṣe sọ yẹn náà yẹn náà tún wrong because tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n á ní àìlówó lọ́wọ́ náà ló ń ṣe wa kò ní dáa bẹ́ẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe transfer sí account kí wọ́n náà lè raṣọ àbọ̀ mọ̀ pé tíyàwó bá jáde da ọkọ náà máa fún òótọ́ ni ọkọ mi ọlọ́run àkọ́kọ́ máa bá mi

ṣé ẹ ti sùn ni. wọ́n ní kí ló ṣe tó ti sùn. mi ò tí kùn mí yẹn. àbúrò ẹ̀ ń kọ́. ó ti sùn. ok ọ̀bọ̀kú ọ̀nà láti tètè sùn you know you have class tomorrow. bọ́dá ní kí ló tẹ̀ ẹ́ ti fi sùn. ọ̀ oh, oh, mo mo ní láti put àwọn call control sí àwọn ọ̀rẹ́ mi. àbí ẹ̀ ń dúró de mọ́mì. oh no no no mọ́mì ẹ ti ṣàlàyé fún mi fún mi àpẹkọ̀ tó wọlé. Yes, I'm sure, Oni. I'm very sure. Now you go to bed, okay? I know that you love mommy. Mo mọ̀ pé nífẹ̀ẹ́ But tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà mommy ṣe nífẹ̀ẹ́ àwa náà. I know she, mommy doesn't love us. Oni, please, do not talk like that. How many times have I told you not to speak like that of your mom? Of course. Mommy loved me. Would have loved me, you know. Okay? She's a mommy and she is my wife. Okay? Now, Go to bed. Good night. Good night. I love you, Angel. Love you too. Mo ní bàbá kan o, mo ní bàbá kan o, mo ọba ara ló ń jẹ́. Mo ní bàbá kan o, mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ wá fi mí dára ire má fi mí dára ibi ìrẹ lọ́ba ara. tó bá jẹ́ pé kò ń ṣe pé o ní bàbá ìwàlẹ̀ ó yẹ kí n tẹ̀lé ẹ wọlé wàá tẹ̀lé mi wọlé o fẹ́ kó ba rẹ̀ o gbéyàwó níyàwó dé ẹnu ọ̀nà lé o tún fẹ́ sìn mi wọlé. kí ló fi ń ṣe yàn. ilé ìtaṣe látara náà ti tó ṣebí ewúro ló pé ó ti gbà pé mi lóyún ilé ayé ẹ. ìwọ lóyún o ewúro ni bọkàn má tà torí àwọn ọmọ jẹ́ máa lọ àwọn ará àdúgbò kan tó máa rí wa. <laughs> kẹ́ni. wọn kọ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀ gan-an. mi ò láìkí wa tó ń wo yìí mi ò láì bó ṣe ń ṣe yìí wáyé tí wàá ṣe filé ẹlẹ wàá fún wàá tí mo jọkọ ẹlẹ wàá dẹ fà wọn mọ́lẹ̀ wàá dẹ máa ṣe nǹkan tó wọn ẹ it's not fair. tọ́jú ilé tọ́jú ọ̀hún mọ́ mi bá ọ ìta tí mò ń lọ náà kì í ṣe pé bí a mò ń ṣeré lọ àlẹ́ ìsibí tí mò ń ti bá jáde mo èrè tọrọ kọ́bọ̀ mu wá sílé. kí ló fẹ́ẹ́ fi tọrọ tó ń wá kiri ṣe. Ah, ṣàfẹ́ sọ pé ọlọ́run ò jẹ́ dáa fún wa tó báyìí ni lọ́mọ kékeré ara wa àwa méjèèjì ọmọ ọdún mélòó ni wa a ní kọ́mpìnì alówó lákàùntà a ní gbogbo nǹkan tá a bá ń fẹ́ mo lọ́bi iṣẹ́ mo lọ́bi iṣẹ́ ó ní iye tí màá méèkì ní wákàtí kan kí ni problem ẹ kí ló ń wá káàkiri ṣé nǹkan wà tó ń fẹ́ tí mo fún ẹ ní àbí kí ni tó lè dúró tọ́jú àwọn ọmọ mi. di àwọn ẹwọ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín nǹkan tó wà ń ta ẹ̀sìn tí ọkọ bá gbà kíyàwó gbà kí n ṣe pé kọ́kọ́ jáde lọ kíyàwó jókòó sílẹ̀ a lè sọ pé ó máa pẹ́ kó èmi ò rókúrò èèyàn ṣòye yín sìn so tó tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ń sìn ìgbà yẹn làwọn fámìlì kan máa dé wọn máa ní ẹ ilé ọmọ àwọn ni o ọmọ àwọn ló ní mọ́tò yìí ọmọ àwọn ló lélẹ̀ mi ò dẹ̀ fẹ́ kí táwọn ọmọ mi méjèèjì yẹn gbé. listen honey listen to me ó dáa pé mo rú ilé tí mo ti wá mélòó ni mi èmi nìkan náà ni lọ́wọ́ dáàdì mi bàbá mi ṣé owó lóru pé mi ní bàbá mi lówó gan ẹlẹ́dàá bùn ọ́ láṣìírí èmi nìkan lọ́mọ tán ní ta ni ta ni ta ló fẹ́ wá tó fẹ́ sọ pé òun fẹ́ gbà ok eré tó ń sá kiri ni pé ìwọ náà fẹ́ máa náwó tiẹ̀ gọ́gọ́. yes. tó bá ti dàárọ̀ la máa pe lọ́ọ̀yà mi wá kó wá sílé. ninety five percent gbogbo property mi pátá àti ilé iṣẹ́ àti owó tí mo ní lákàntì mi máa kọ lórúkọ wa táwọn ọmọ mi five percent èmi á máa manage ẹ̀ máa máa fi ṣọkùnrin. jẹ́ ẹwọ́ ẹ fi mí lẹ̀ máa máa má bàa mi ṣeré tí ò dá. kí ló ń ṣe ṣé mo dàbí ẹni tó máa ń ṣe unnecessary jokes ni I am serious. I just want you to stay home and take care of the family. All right, all right. I heard you. Láti ní ìlú mi ò lọ pàtí mọ́. No no no mi ò ní kó má no no no mi ò ní kó má lọ pàtí. Nǹkan tí mò ń sọ ni pé kò máa ráyè fún wa nílé. Ibi tí a bá ti ní kí n jókòó sí báyìí, òun ni màá jókòó sí. Oh no no nǹkan tí mo fẹ́ kọ́ yẹn èmi fẹ́ yàwó jókòó sí báyìí kó dẹ̀ jókòó pa mi fẹ́ bẹ́ẹ̀. Àní kò kàn ní time fẹ́mi àtàwọn ọmọ kó jẹ́ káwọn ọmọ ẹ mú ẹ kán láìkí ẹ. All right ọ̀dà mo á promise ẹ pé láti ní ìlọ bí n bá ṣe ń tọ́jú àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ màmá tọ́jú ìwọ tó jọkọ mi. Mm-hmm. I love you too much. Love is more Ara ire, ara ire, ara ire ni kò fi mí dá. Mo ní bàbá kan o, mo ní bàbá kan o mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ mo ní bàbá kan o mo ní bàbá kan o mm, mo ní bàbá kan o ọba ara ló ń jẹ́ wàá fi mí dára ire máa fi mí dára ibi ìrẹ lọba ara he fi mí dára ire. Ládi ẹ mélòó ni mo pè ẹ́ láti àárọ̀ adúrú ọ̀rọ̀ bàtàbàtà tó wà nílẹ̀ ò rí nǹkan kan ṣe sí bó ṣe wọnú tọ́lẹ̀tì ló ń lọ báyìí ló ń tàkà báyìí ló ń ha ha nǹkan tó wà nílẹ̀ yìí ẹ̀mí ti tèmi ò gbé o solution tàbá máa ṣe sí ni ni kò sọ ládi ládi mò ń sọ̀rọ̀ látara ò rí ọ̀rọ̀ kankan sọ jẹ́ kí n sọ fún ẹ tá a bá fa gbùrùgbùrù á fa gbé o èmi ò tiẹ̀ ní solution kankan mọ́ látọ̀wọ́ ẹ̀. kẹ́hìndé sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó so ọlọ́gbọ́n kọ́ ó so because èmi ò mọ nǹkan tí ó rí tó fi sọ pé kó wá búra òun ni mò ń rò látàárọ̀ mo rò mi ò ríro ah ah kó wá búra for what ṣé kò trust ìyàwó ẹ̀ mọ́ ni. look here my dear sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí kan so sí ni lẹ́nu kan tó wá buyọ̀ sí i ìṣó rèé kò ṣeé pọ́nlá iyọ̀ rèé kò ṣeé tú dànù mo ti ro rò rò mi ò ríro mi ò ríro eh, mi ò tẹ́ mọ nǹkan tí mo lè ṣe báyìí. Eh, olórí burúkú ọ̀rẹ́ ọkọ mi ọmọ olóòkú ò jẹ gbèsè bá ń gbọ́ kúrètè ọ̀rẹ́ ọkọ mi ló jẹ gbèsè ọ̀kẹ́ mẹ́wàá ni ò jẹ́ ìsinmi inú mọ́ o torí mo mọ̀ pé ọkọ mi ò ní wàhálà kó tiẹ̀ lè ronú débi pé kí n wá lọ máa búra ṣùgbọ́n mo mọ̀ pé lórí eléyìí o tí ó wà nílẹ̀ ṣọ̀kànná ló máa pa ọ̀rẹ́ ọkọ mi Mr. Bayo ìyàwó lé wọn náà àwọn náà dẹ̀ ṣe tiwọn ó ń ṣe tiwọn. sori nǹkan tí máa ń sọ ni ara nǹkan tí mò ń sọ nìyó kí ni ti máa ń yẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. kò yé mi. kí ni títí ẹ̀ ó gbé ẹrù títí ẹ̀ ó gbé sápá ó gbé ẹrù ẹlẹ́rù ó gbé lórí ó fẹ́ kan àbùkù ni màá dẹ̀ jẹ́ kó kun àbùkù yẹn nítorí alákọ̀ọ́rí rẹ̀ níbo ló mọ̀ tíyàwó titi ẹ̀ wá sí mo bèrè níbo ló mọ̀ tíyàwó ẹ̀ wà bóyá ńlá yẹn ni kò mọ̀ bóyá wọn ọ̀la yẹn kò mọ̀ ọ̀rọ̀ titi wa ló wá rí sí tó ń tojú bọ̀ ó fẹ́ tẹ́ màá jẹ́ àmàwọ̀rì màá ronú sí nǹkan tá a lè ṣe mo dẹ̀ mọ̀ pé solution máa wà má wọ̀rì solution máa wà. solution yẹn gangan ni ẹjẹ àtètè rí ẹ̀yin gan mọ bó ṣe ń lọ Ọlọ́run tiẹ̀ ti bá tiẹ̀ jẹ́ kò sí problem ọlọ́run ó ti bá tiẹ̀ jẹ́ nǹkan tá a fẹ́ ṣe sí ni kú jẹ́ kí n mọ̀. ẹ rí nǹkan kan sọ ẹ. ẹ ẹ jìrẹ àwọn áńgẹ́lì ti ń gbé wa. ẹ wo ẹwẹ má bàa mi ṣeré tí ò dáa. wọ́n ń gbọ́ ẹ mò ń gbọ́ ẹ kì í ṣe bẹ́ẹ̀ mo ti gbọ́ èjì rẹ ó yẹ ká máa jó ká máa yọ. celebrate kí ni. wọ́n ti gbé dé. àwọn áńgẹ́lì ti bá mi sọ̀rọ̀ solution tá a máa ṣe sí gangan gangan gangan wọ́n ti gbé wọlé. ẹ wo ẹyọ ìyàwó ìyàn tó wà lẹ́yìn ni mo fẹ́ gbọ́. àní solution ti wà àwọn. very very sure very very sure. mo ní solution ti wà kí ló fẹ́ mu kí ló fẹ́ mu àwọn àjọ ní ká máa celebrate. ṣó wáìnì mi báyìí ni. wáìnì ẹbí ti bá wo wo kí ló máa mú màjá. ẹni kọ́ fún mi ní pọ̀ mi nǹkan kọ́kọ́ jẹ́ yẹn pẹ̀lú. ẹ ṣe kò kọ́ mi kéde ọ́ ní ká mi kéde. March sixteen, March sixteen, March sixteen. Dàwòrò máa rò. àrùn ikú apá. ṣàwòrò máa ro. ṣàwòrò máa ro. lẹ́yìn ká má ká kárẹ̀. Ah, madam madam madam. àmọ̀dún kì í jìnnà ojú ní pẹ́sì. madam madam ọmọdún kì í na ojú ní ìgbésí. madam madam madam madam. Ah, madam madam oni madam. ami kí ló ṣe wọn kí ló ṣe ẹgbẹ sókè ẹgbẹ sókè ẹgbẹ sókè. pẹ̀lẹ́ sorry sorry ah mabọ kagbe eh, sorry who is this. I know lọ wá ọ̀gá ni mò ń béèrè. ọ̀gá ìwò. ẹ̀yin ni Mr. Williams. Uh, no uh, this is my house. èmi ò dẹ̀ kí n ṣe Williams. but bí ni number nineteen àbí. oh no bí o ṣe nineteen this is twenty. Oh. Uh, twenty twenty two níbí ẹ lọ ẹ lọ street ṣá. nineteen nineteen twenty that means ìbẹ̀rẹ̀ ló máa jẹ́ nineteen. Ah, lọ sí gate fún ọ lọ sí gate fún ọ. ẹ jọ ẹ take care madam o if possible kẹ́ gbé wọn lọ sí hospital right now. Uh, thank you. Thank you. Come, what ski is this? Ti madam àti. Okay, ṣé o fẹ́ jáde tẹ́lẹ̀ ni? Bẹ́ẹ̀ni, o lè lọ because don't stay. Let's go. Let's go. Lọ́ọ́ ṣí gate in here. Bó ló ń jọ owó fún fún fún fún lọ tó kùnà? Ẹ má wọrí ẹyẹ padà. Ẹ kàn make sure pé I take care madam. Ṣé ẹ gbọ́? Okay. Okay. Yeah. ọkùnrin dúró lónìí ìbóbìnrin lẹ̀ yìí o àtẹwọ́padé tí ìsáyà ọlọ́fin sáwó bù ọkùnrin dúdú bírin alémílẹ̀ ọ̀gẹ́rẹ́ lápòwà bápòjì adébórí sìkìtì kan wọn fọlà ìbàdàn lónìí o. lọ́mọkùnrin ṣé o ti tẹ̀yàwó rẹ nù dáadáa. àwọn méjèèjì ti jọ sọ̀rọ̀. bàbá ẹ wá ẹ má bíi pé ṣé o ti tẹ̀ mí nínú nǹkan tán ní kẹ́ wá ṣe ni kẹ́ ṣe ṣe gbọ́. èwo ni pé ṣé wọn ti tẹra wọn nu ẹni tí yóò bá jẹ gbè kò ní kú gbè. ọmọ bàbá rẹ ọmọbìnrin sí mẹdọ òrùngbà náà. irọ́ ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí nípa yèkàn ogbórílẹ̀ lónìí ó jẹ́ku o ogbórílẹ̀ lónìí ó jẹja ogbórílẹ̀ lónìí ó jẹran ogbórílẹ̀ lónìí ó jẹ ògbín àṣẹ dọwọ́ lẹ̀ tó fẹ́ mú o wait oh no wait have you thought about this. please we'll start ẹ ò tún lè fi mí ṣe. ọ̀kárì oh, kárì àgbọn sísẹ̀ntẹ̀lé ní fáàgbọ́n mi rè gún ìpele àkọ́kọ́ nù èkejì rèé di kíní tí ń bẹ lọ́wọ́ mi mú oró kan péré ń tọ́ka aṣọ kan kú ò gbọ́dọ̀ sún méjì ọjọ́ ta ni pẹ́pẹ́ bá ta ọlọ́gàn ẹ̀ lọ́rùn ọ̀pẹ níjú àkẹ́ ọwọ́ rẹ̀ lẹ̀ ọjọ́ agbọ́n bá ta ni lóró rẹ̀ wú ọjọ́ agbọ́n kò bá ta ni lóró rẹ̀ fàgòkè mọ bí ṣèbúra náà báyìí. èmi ọmọ kẹ́hìndé ọmọ ọmọ bọ́láńlé tó bá ṣe pé látọjọ́ tí mo ti fẹ́ ọkọ mi ọlájídé ipe ọkùnrin kankan rí wòwò mi àyàfi ọjọ́ tí mo ṣàárẹ̀ tí aṣọ tú lára mi níwájú ìtàlé wa tí mo ṣubú tí gate man àtàrákùnrin kan tó ṣìnà wọnú ọgbà yìí tọ́wọ́n méjèèjì dẹ̀ daṣọ bo mi àtọkọ mi kílẹ̀ mú mi. gbé lẹ́yìn ọjọ́ méje kílẹ̀ ò dá ọ. bàbá ẹ wá ọjọ́ méje yẹn ti pẹ́ jù ọjọ́ mẹ́ta péré ni. ohun tí mo sọ tó bá yẹ pé rọ́ọ̀lì kílẹ̀ kò mú mi. bó ní torú ẹ fún ẹ ti jẹ lòun nǹkan tó bá ti sọ kẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yìí yẹn bí a ṣe lọ́kùn ètò ti dùn àti parí iṣẹ́. I told you we shouldn't do this. I told you. kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́. mo sọ fún ẹ ọ̀rọ̀ máa ń ṣe bàbá ẹ má bẹ̀rù jàre ẹ jẹ́ kí n wọlé kí n wo ọkọ̀ fún mi. I said we should not do it. tó ń bẹ mi kọ gangan ni òun kọ́ lọ́rọ̀ o ọ̀nà tó wà ń bẹ gangan ni pé bá mi béèrè lọ́wọ́ ìyàwó mi ìyàwó ilé tọ́kọ ẹ̀ ò súnmọ́ for about six months six months lèmi àtọmọbìnrin ti fọkànra last béèrè lọ́wọ́ ìyàwó mi ibo ló ti róyún tí mo bá fẹ́ súnmọ́ ìyàwó mi á lórí ẹ̀hún mo jẹ́ filẹ̀ wọ́n sọ fún mi wọ́n ní ìyàwó mi ó ń ṣàgbèrè mo ní rọ́ọ̀kọ́ lè ṣàgbèrè bó ló ti róyún oyún oṣù mẹ́ta ó lé bó ni ìyàwó mi ti rí tèmi àti ọ̀ṣunmọ́ra fún odidi oṣù mẹ́fà bá mi sọ fún bá mi bílẹ̀ rẹ̀ kó sọ fún mi. kẹ́hìndé adúrú ọ̀rọ̀ ńlá tá à ń bí ẹ látàárọ̀ ó jẹ́ wò wá láìṣòdi jọ mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣọ́mọdé ni ẹ ni àbọ̀mọ primary school àbọ̀mọ secondary school ni ẹ ni tó kì lóyún láì ṣe pé wọ́n fi tipá bá ẹ láṣepọ̀ táwa bí ẹ pé ta ló lóyún àbọ̀ rí ṣùkùṣùkù mọ́ ni àbọ̀ dì ẹ lójú wọ́n rèépù ẹ kẹ́hìndé ìjọ ìkejì ẹni mi èèyàn lè lóyún kó má mọ̀ ṣé òun ṣe menstruation mo tún bí ẹ pé ṣé òun ṣe menstruation ọkọ ilé ti tóṣù mẹ́fà ilé ìtajà ẹ sọ èèwọ oṣù mẹ́ta adójú tì ní ní ẹ kẹ́hìndé ojú tì ní kẹ́hìndé kí ló dé. bá a sọ dada béèrè lọ́wọ́ ẹ̀ dada wo béèrè kí gbàdúgbàdú tó gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀mí àti ẹ̀ lọ́wọ́ ìwọ àti ta ni. èmi àti ẹni. sori ìwọ babájídé ọmọ Gbádébọ̀ o ti dín fún ikú tipẹ́. Kéde and you ṣorí nǹkan tí yóò yí ẹ máa jẹ́ kó yí ẹ lẹ́nu ṣó rántí ọjọ́ ta lọ sí club. March sixteen March sixteen March sixteen. Dàwòrò máa rò. Wòrò wòrò wòrò. Dàwòrò máa. jẹ fọ̀nwé. ṣàwòrò márò ṣàwòrò márò. bó bá fọ̀hún ikú apá. ṣàwòrò márò ṣàwòrò márò. lẹ́yìn ká má ká kálẹ̀. lẹ́yìn sẹ́lẹ̀ ká tà mọ́. àmọ̀dún kì í jìnnà ojú ní pẹ́ sí i. ọmọdúnkì ah. jìnnà ojú ní pẹ́ sí i. ọmọdúnkì ah, jìnnà ojú ní pẹ́ sí i. ìyàgé kàkà. Ah. ó pẹ́ ó bóyá ó ní àdànà. one day monkey go go market ló ń bá mi o. máa ṣe máa ṣe máa ṣe máa ṣe máa ṣe máa ṣe mami mami. Dàwòrò máa ró. Wòrò wòrò wòrò. Dàwòrò máa ró. Wòrò wòrò wòrò. Bóyá ọ̀tá mi á jẹ fọ́n. fohùn ikú apá. ṣàwòrò máa ro ṣàwòrò máa ro. lẹ́lẹ́ ká má ka kalẹ̀. màámi má ṣe bó ṣe tó àmì òjò yájú sóbì láyé mi èmi ò fúnbìnrin ṣeré obìnrin ló bí mi obìnrin ló wò mí dàgbà obìnrin dẹ̀ ni máa fẹ́ à lọ mi ò gbọdọ̀ yájú. ó ń bá ẹ lẹ́rù ṣèbí iṣẹ́ tó ń ṣe ni nǹkan tó dẹ̀ máa rí lójoojúmọ́ ni. jẹ́ kí n máa wọ́. tó bá yẹ ìpadà ọmọ àti. kí ni mo ṣe. ṣé wọ́n ti gbàgbé ni ní march sixteen ní bọ́lá tító estate. ah mo rántí mo mú nínú mi ò sí ìmúdù lọ́jọ́ yẹn sífù kan lọ gbé ṣe fáríwọ̀ lọ gbé iṣẹ́ wa wọ́n kàn wá bá mi nínú ilé ni èmi ò mọ̀ kó ti gbéṣẹ́ ẹ̀fẹ́ yìí kémi tó tọwọ́ bọ̀. ṣì gbádébọ̀ o. ṣì gbádébọ̀ kan náà gbogbo ayé ló mọ̀ wọ́n kí lù mọ̀. ẹ tó ń tari. tó ń tari oníṣẹ́ ògùn ti ṣe kí àwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí tá à ń ṣe lọ́wọ́. olóhùn yín níṣẹ́. olóhùn. ok. ọmọ nǹkan ọmọ nǹkan sórí èmi ní ATM lọ́wọ́ tó bá yẹ pé yẹn ni pos tó bá wà nù báàgì ẹ̀ ìwọ kò gbé jáde kémi kò bàbá ẹ ló ṣokùnfà ikú tó pa ìyá ti tèmi tó pa ìyá ti wa so now time láti jèrè iṣẹ́ bàbá ẹ ó ti pélé ni. kéde adúrú ọ̀rọ̀ ńlá báyìí ló fi pamọ́ fún mi èmi ìkejì ẹ ẹ kéde ó dẹ̀ tún wá fẹ́ ọmọ ẹ̀ ah, ah, ṣe báyìí. Táíwò má bínú nítorí pé ohun tá a bá fi pamọ́ ló máa ń níyì and you mo gbá research lórí ẹ̀yìn mo gbà tó pọ̀ jù ni mo gbọ́ pé ìwọ nìkan ni bàbá ẹ̀ bíi torí ẹ̀ náà ni mo ṣe gbá research mi lọ sórí Facebook ó dẹ̀ work fún mi dáadáa àfi dẹni tó fẹ́ra lẹ́nu. bọ̀ kẹ́hìndé ah, tó bá ti ṣàlàyé fún mi bóyá mo bá ti apologize bàbá mi ni kì í ṣe mi. bàbá ẹ nìyẹn ìwọ kọ́ ó ti gbàgbé wípé atakọ́rọ̀ wọnú àdùn kò ní mọ̀ mọ́nú ẹ̀ wọ̀. mo mọ̀. ẹ ò mọ̀. ó mọ̀. kẹ́hìndé mo understand pé. Pay bàbá mi ṣe bọ́ tó bá ti ṣàlàyé fún mi tó o bá tiẹ̀ wo tí n kọ́kọ́ ó dẹ̀ wo tọ́ láwọn ọmọ tó wà láàrin mi àti ẹ̀. ẹ ọmọ sórí nǹkan tó o mọ̀ á jẹ́ kó o mọ̀ ọ́ lénìí sórí àwọn ọmọ méjèèjì yẹn ìwọ kọ́ ló bí wọn àtinúkẹ́ inú mi òun náà dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé O ti tó bí oṣù márùn-ún láti súnmọ́ra gbẹ̀yìn sórí pé kò sí kankan tó jẹ́ tiẹ̀ nù ẹ̀. Kẹ́hìndé ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ló mú mi tọwọ́ bọ̀ wípé gbogbo ninety five percent gbogbo property mi ìwà àtàwọn ọmọ ẹ̀ lẹ́ni ó dẹ̀ ń sọ ọ́n sàn pé mi kàn mọ́ bí wọn. báwo ló ṣe ní ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀ ṣekú pa ìyá tó bí mi. mo padà wá gba gbogbo nǹkan tí bàbá ẹ̀ ṣe fún ìyá mi gbogbo nǹkan tó yẹ kí ìyá mi ṣe fún ìrìn àtìkejì mi tí bàbá ìwọ Babájídé Gbádébọ̀ tí èdè tó ṣe fún wa. ebo tèmi àti ẹ búra wípé ọkùnrin kankan ò ní gorí ẹ báwo ló ṣe wá bímọ nígbà tí o ti búra pé ọkùnrin kankan ò súnmọ́ ẹ. ètò obìnrin ni mo lò fún ẹ sọmọdé tí ẹ bá gbọgbọ kúkú èmi ìyẹ agbọgbọ sísìn ṣẹwọn náà ti rí ṣẹwọn náà ó jòkó ẹni tó yẹ kó mú bó ṣe wà kó padà nù kíde mi jẹ gbogbo tó yẹ kí ṣe mi ò gbogbo tó yẹ kí ṣe. Àyìndé tó bá máa pa mí yìnbọn yẹn fún mi nísìnyí bọ́ tó wà nípa mi kọ̀ọ̀kan dọ́ọ̀pù ẹ̀ mo ti rí lóòótọ́ pé ọ̀rọ̀ bíbélì tó ní a ó bẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹrin òótọ́ ni ah, bàbá mi ṣẹ̀ṣẹ̀ nígbà tèmi ò mọ̀ bàbá mi fi ìwà tiwọ́ ọjọ́ fi báyé mi jẹ́ mo ṣẹ̀ṣẹ̀ rí gbó tọ́pọ́ náà lọ lọ́hùn bọ̀n mo fẹ́ kó mọ nǹkan kan bẹ́ẹ̀ dẹ̀ látọjọ́ tí mo ti mọ̀ ẹ́ rí gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ ṣe ìfẹ́ tí mo bẹ́ẹ̀ lò ó ti tọ́jú láti nu ọkàn mi wá.